mo kì í kábọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹ ní kejì lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìlú mọ̀ọ́ká adẹ́rìn pòṣónú ni cute abiola ṣàjọyọ̀ ọjọ́ ìbí màmá rẹ̀ ní orí ayélujára ilé ìtọ́pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ sì ń kí kú oríire ọjọ́ ìbí màmá náà cute abiola ló fi àwòrán òun àti ìyá rẹ̀ sórí ayélujára tí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án di àsìkò yìí ọ̀pọ̀ àwọn ènìyàn sì ń kí ìlú mọ̀ọ́ká òṣèré Jayé Ọlá kú oríire ti ọjọ́ ìbí rẹ̀ pàápàá tí ọkọ̀ tuntun tí wọ́n fi ta lọ́rẹ̀ lásìkò ọjọ́ ìbí náà eléyìí tó ṣe lásìkò tí Bímbọ́ ṣe ń fi àwòrán náà sórí ayélujára rẹ̀ ló sọ wípé ṣíṣiṣẹ́ takuntakun lérè púpọ̀ ó sì kí Jayé Kútì wípé ẹ kú oríire màmá ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ìlúmọ̀ọ́ká arẹwà afojúpawó ni ní orílẹ̀-èdè amẹ́ríkà bella hadid ní fọ́nrán rẹ̀ gba orí ayélujára kan tí ó ti wọ gbọ̀ngàn cannes film festival ní orílẹ̀-èdè faransé pẹ̀lú ẹ̀gbà ọrùn olówó iyebíye èyí tí ó fi bo igbá àyà rẹ̀ èyí tó ṣí sílẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìlúmọ̀ọ́ká olórin ni abel dòsùnmú tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí mega nine nine ló ti ń kí ọ̀rẹ́ rẹ̀ délé àgbéyọ délé gold fún ti ọkọ̀ olówó iyebíye tuntun èyí tó ṣẹ̀ṣẹ̀ rà tí àwọn ènìyàn sì ń súgbà rẹ̀ láti kí ikú oríire ti ọkọ̀ náà lórí ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà adẹ́rìn-pọ̀ṣónú tó tún jẹ́ òṣèré adéoyè yẹmí ẹlẹ́ṣọ́ ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ sọ fún àwọn olólùfẹ́ rẹ̀ láti má ṣe tag tàbí so ohun pọ̀ pẹ̀lú awuyewuye ọ̀rọ̀ tó ń lọ láàrin bàbá rẹ̀ ìyẹn yẹmí ẹlẹ́ṣọ́ àti ìyá Esabod wípé ìyá náà bú bàbá òun pé òun kò lè torí eléyìí bú ìyá náà padà nítorí ọmọ tí wọ́n kọ́ tó sì gbẹ̀kọ́ lòun ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún aya ìlúmọ̀ọ́ká dẹ́rìn pọ̀ṣónú ní basket mouth àti ọkọ rẹ̀ ni wọ́n kí ọmọ wọn ẹlẹ́ẹ̀kẹta káàbọ̀ sl tí ó jẹ́ aya basket mouth ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ ti àwọn àwòrán lásìkò tó wà nínú oyún sóde láti ṣàjọyọ̀ ọjọ́bí rẹ̀ tó sì ń jẹ́rìí ohun tó lúwa ṣe bí ọ̀pọ̀ oyún ti jábọ́ lára rẹ̀ kólódùmarè tó dá wọn lóhùn ayọ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin nínú ìtakùn ọ̀gbọ́n tiktok ìlúmọ̀ọ́ká òṣèré bídèmí kòsọ́kọ́ ti fi àdúrà ránṣẹ́ sí àwọn olórí tí wọ́n fẹ́ràn orílẹ̀-èdè nàìjíríà àti àwọn tí kò fẹ́ ẹ jẹ́ ká wo bó ti ṣe. tí wọ́n nífẹ̀ẹ́ wa nínú wọn ẹ jẹ́ wọ́n rí bá ti ṣe ẹ jẹ́ wọ́n rọ̀nà gbégbà ẹ já túbọ̀ tán wọn dà ṣùgbọ́n ṣé ẹ rí àwọn tí wọn ò nífẹ̀ẹ́ wa nínú wọn ẹ já wọn náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ọ̀pọ̀ ènìyàn ni wọ́n ti ń ṣe màmá kẹ́ẹ̀pẹ́ bí pẹpẹ ti ń pẹ́ fún màmá Folúkẹ́ Adébóyè tí ìjọ the Redeemed Christian Church of God bí màmá náà ti pé ẹni ọdún mẹ́tàléláàádọ́rin seventy three lókè èèpẹ̀ ajá balẹ̀ mẹ́wàá pẹ̀lú sọ wípé màmá kẹ́ẹ̀gbó olúgbogbo ti ń gbó ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì lúmọ̀ọ́ká bánkì w ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ lásìkò tó ń ṣe iṣẹ́ ìránṣẹ́ sọ wípé fífèdè fọ̀ kì í ṣe ẹ̀bùn ẹ̀mí rárá wípé àwọn ẹ̀bùn ẹ̀mí ni ìfẹ́ ayọ̀ ìṣoore àlàáfíà ìpamọ́ra àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wípé èyí ni wọ́n fi mọ ẹni tí ó ní ẹ̀bùn ẹ̀mí nítorí náà kí àwọn ènìyàn mọ eléyìí dájú kí wọ́n sì fi sọ́kàn wọn ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní òye ti fojú hàn gbangba wípé ká tó débi tá à ń lọ ibi tí a kò lọ là á kọ́kọ́ dé látàrí fọ́nrán fídíò kan èyí tí ìlú mọ̀ọ́ká òṣèré ni Adédìméjì Abdulateef fi sórí ayélujára rẹ̀ wípé a àwo orin mi àkọ́kọ́ tí mo kọ́kọ́ ṣe rèé nígbà tí mo sì ń kọrin ẹ gbọ́. alámùtòfà aláàmàdí alákàmánà. jù báyìí lọ fún àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ẹ tún jẹ́ kájọ pàdé nígbà mìíràn ṣògo rẹ̀ nìkejì lórúkọ tèmi ó dàbọ̀.